ẹ káàbọ̀ padà láti abala ìmọ̀ràn ìlera a lérò pé ẹ ti rí kan àbí méjì dìmú nínú tí dókítà bá wa sọ lówùúrọ̀ tòní tó bá débẹ̀ ọ̀la ni kí ẹ darapọ̀ mọ́ bí ó ti ṣe mọ́ mú àkọ́tún rẹ̀ wá sí etí ìgbọ́ wa ní báyìí abala tó kù náà ni abala bó ṣe ń lọ ẹ ti mọ̀ pé abala yẹn náà láti mọ̀ ń sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ lẹ́yìn tí ó bá jẹyọ lórílẹ̀‐èdè wa tí a sì mọ̀ ń gbé àlejò wa tí a jọ mọ̀ tún yànnàná rẹ̀ gẹ́gẹ́ bí ìṣèwà náà lónìí kò yí padà àlejò wa ti wà nílé agbára pẹ̀lú wa tí wọ́n tún jọ mọ̀ yànnàná Eh, ọ̀rọ̀ eléyìí tí a gbé wá sóde lónìí kí ni tí a fẹ́ wò òun náà ni ó ní í ṣe pẹ̀lú ohun tí à ń gbé yẹ̀wò látàná ipò tí orílẹ̀-èdè nàìjíríà wà lọ́wọ́ àti àwọn nǹkan tí ó jẹyọ látàrí ẹ̀ òun náà ni tí a fẹ́ mọ̀ wò lónìí àlejò wa ti wà pẹ̀lú wa gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣùgbọ́n eh, lónìí kò ní jẹ́ pé èmi ní ṣe àfihàn àlejò wa wọn ní ẹnu oníkan báyìí náà láti gbọ́ pọ̀n ẹ jẹ́ kí n fún wọn láyè kó jẹ́ pé àwọn gangan ni wọ́n dárúkọ wọn fún ẹ̀yin ará ilé tí wọ́n sì kì yín lẹ́kùnrẹ́rẹ́ kó tó di pé a bẹ̀rẹ̀ ètò ọ̀hún àlejò bá wa dá orúkọ yẹn fáwọn ará ilé kẹsì. ẹ ṣe atọ́kùn comrade isiaka yanbisi lórúkọ tèmi ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣe ẹ ṣeun ẹ̀yin aráalé orúkọ wọn náà ni ẹ ti gbọ́ tí wọ́n ti dá fún yín lẹ́kùnrẹ́rẹ́ ẹ comrade Isiaka Àyànbísí àwọn náà ni àjọmọ yànnàná àkòrí ọ̀rọ̀ tí a gbé wá sóde lónìí tó àlejò wa ẹ lẹ́ẹ̀kan sí ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa. ẹ ṣe atọ́kùn wa ẹ káàbọ̀ sórí ètò. ẹ ṣe ó dà ẹ ní pápápá ẹ hmm. torí wọn ní tá a bá ṣíṣe náà ṣíṣe Eh, lápàbí tí mo ti kọ́kọ́ fẹ́ wo káwo àwọn eh, ti àwọn tí ó jẹyọ eh, hmm. ní orílẹ̀-èdè wa lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ jẹ́ kí a mú láti apá eléyìí tí ó ní ṣe pẹ̀lú ìròyìn àti àwọn oníròyìn èyí tí ó ní ṣe pẹ̀lú àbá tí ó so àwọn oníròyìn papọ̀ eléyìí tí a mọ̀ sí àwọn press council àti NBC hmm. eléyìí tí wọ́n tún gbé yẹ̀wò tó wà ní ilé aṣòfin lọ́wọ́ hmm. àwọn àpapọ̀ àwọn oníròyìn àwọn NUG àti àwọn àjọ tó kù wọ́n ti jáde wípé eh, n tí wọ́n ń gbìyànjú àti ṣe nípa ti gbígbé àwọn eh, nǹkan yìí yẹ̀wò o ní láti eh, tẹ ẹ̀tọ́ oníròyìn lójúmọ́lẹ̀ nípa kíkọ ìròyìn àti pé òmìnira láti kọ ní tó bá wòyàn tí a mọ̀ sí freedom of expression ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ojú wo lẹ fi wo àtúngbéyẹ̀wò tí àwọn ilé aṣòfin ń ṣe sí àwọn àjọ wọ̀nyí àti ibi ìhà tí àwọn oníròyìn kọ sí wípé yóò jẹ́ gẹ́gẹ́ bí ìtẹ̀tọ́ àwọn oníròyìn lójúmọ́lẹ̀. ṣe atọ́kùn wa ṣe rí ní orílẹ̀-èdè nàìjíríà hmm. tí a bá ti ń rọ ṣe ló mọ tó ń bú padà lẹ́gbẹ̀ẹ́ hmm. Hmm. kí nìdí ọ̀rọ̀ mi irú àbá tí wọ́n gbé lọ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà ní Abuja yìí hmm. bí ìgbà tí èèyàn kàn máa mọ̀ fẹ́ máa fi ẹ̀tọ́ ẹni dunni hmm. tàbí máa tẹ ẹ̀tọ́ ẹni lójúmọ́lẹ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ náà rí torí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà ń bẹ̀ eléyìí tó jẹ́ pé ó kọ ìhà gidi sí ìjọba ṣùgbọ́n tó jẹ́ pé ó ṣe ìpalára fún oníròyìn àti aráàlú ni hmm. torí ara tí ò bá gbọ́ ìròyìn tó nítumọ̀ tó jẹ́ òdodo tó jẹ́ pé léyìí tí wọ́n bá fẹ́ kán gbọ́ ni wọ́n á rí gbọ́ láti ìhà tí ọ̀dọ̀ ìjọba torí nǹkan tí a ti fi òfin tí a fi dè wọ́n hmm. so eléyìí ò kì í fún kò fi àyè gba òmìnira ìsọ̀rọ̀ fúnra ara ẹni hmm. bí ọ̀rọ̀ ṣe rí ní ọkàn ẹni hmm. àti bí ọ̀rọ̀ ṣe rí gan-an láti rí pé a jẹ́ àbọ̀ rẹ̀ bẹ́ẹ̀ eléyìí ò fàyè sílẹ̀ fún kò sì dára tó ní ìjọba tiwantiwa. Eh, ṣé ká wá ní pé eh, ìjọba tí à ń lò lọ́wọ́ nítorí eh, àwọn èèyàn ti fi ẹ̀sùn kàn pàápàá jùlọ nípa eléyìí tí a ń bá lọ àti eléyìí tó ní ṣe pẹ̀lú bí wọ́n ṣe fi ọwọ́ òfin gbé oníròyìn tí ó lọ eh, tí ó lọ kọ ìròyìn nípa eh, ìfẹ̀hónúhàn tí ó wáyé ní hmm. ilé ìjọsìn Dunamis ní ìlú Àbújá hmm. eh, ṣé ká wá ní pé ìjọba tá à ń lò lọ́wọ́ ó fi ara pẹ́ ìjọba ológun àbí ká ní alágbádá nínú ológun là ń lò ojú ò lè fi wà rìn. bẹ́ẹ̀ ni gan ti sọ. So. Mm. Mm Eh, àwọ̀ aṣọ ogun sísàlẹ̀ àwa hmm. gbé agbádá lé hmm. ṣùgbọ́n ibi tí àṣírí ibẹ̀ ti ń tú ni pé ọmọ tá a pọ̀n ẹsẹ̀ rẹ̀ ń wọlẹ̀ hmm. kíní tó máa ń wà ní ọrùn aṣọ ológun wá ń yọ nínú agbádá òun ló jẹ́ ká mọ̀ pé àṣẹ ológun nínú agbádá ni àwọn tí a ń lò lọ torí ìwà yìí ó jọ ìwà tí ọ̀gágun kan wù sẹ́yìn bí nineteen ninety four or there about eh, ọ̀gágun àbáṣà hmm. ní ìgbà tiẹ̀ tó ń sí ológun gidi kò sí oníròyìn kankan tí ó gbà láàyè láti sọ ọ̀rọ̀ bó ṣe yẹ kó rí hmm. gbogbo ẹni tó bá ti sọ mí mu ni ibùdó ìjọba tó jẹ kóhun tó débẹ̀ ti Babangida the same thing nǹkan kan náà làwọn méjèèjì ẹsẹ̀ kan náà ni wọ́n jọ tọ̀ hmm. so fún ìdí èyí awọ agbádá sí òkè aṣọ ológun ni torí bí kíbi tá a bá ti ń tẹ̀ ẹ̀tọ́ ẹni mọ́lẹ̀ tá a bá ti fẹ́ kí nǹkan tí òfin wí Hmm. kí ó lọ bẹ́ẹ̀ eléyìí sọ fún wa pé a ṣe ìjọba bí ó ti yẹ kí a ṣe hmm. ó sì ní àwọn ààyè tó pọ̀. tó pọ̀ hmm. bẹ́ẹ̀ kí mo kó níbèrè ṣùgbọ́n mo bínú lánàá <laughs> nígbà tí a gbé àlejò wá tí à ń wo apá àwọn oníròyìn yìí gẹ́gẹ́ bí eléyìí tí mo mẹ́nu bà lórí ti oníròyìn tí wọ́n fi òfin gbé ní olú ìlú Àbújá bẹ́ẹ̀ ni àlejò wa mẹ́nu bà lánàá wípé irú ẹ̀ ò ní ṣaláìmọ́ wáyé mm. wọ́n ti ṣe àwọn àkàwé àwọn oníròyìn sẹ́yìn sẹ́yìn wípé àtàrí ẹ̀ ó lè jẹ́ pé oníròyìn ọ̀hún ó lè rọ́wọ́ yọ látàrí pé ìjọba wọ́n fi òfin gbé tàbí wọ́n fi òfin gbé kí ni tí mo gbìyànjú àti sọ wọ́n mẹ́nu àwọn bíi irú Fẹ́mi Adésínà pé hmm. irú báyìí òun náà ṣe nígbà tí ẹ tán fi fà á sókè kò tí eh, tí wọ́n dé ẹ o ẹ kí ni ìyàtẹ̀yìn kọ sí ìdáhùn tí mo ní àlejò wa tí wọ́n mú wá ní hmm. apá bẹ̀. ní ọ̀dọ̀ tèmi ìtẹ̀ ẹ̀tọ́ ẹni mọ́lẹ̀ ni kí a máa fi ipá lọ mú oníròyìn torí pé ó kọ ìròyìn tó jẹ́ òdodo hmm. ìtẹ̀tọ́ ẹni mọ́lẹ̀ ni ṣe rí láàrin gbogbo ẹ̀gún sọ́sọ́ òun ni ọ̀gọ́mọ̀ ti máa ń yọ Hmm. Hmm. kò síbi tí a tan iná sí tí ìmọ́lẹ̀ rẹ̀ ò ti ní jáde hmm. gbogbo ẹ̀dá tó bá jẹ́ oníròyìn akọ́ṣẹ́mọṣẹ́ tó mọ nǹkan tó ń ṣe tó sì tẹpá tó jẹ́ pé kò yẹ kò gbò lójú ọ̀nà tó ń tọ̀ yóò padà ni o lè má bà sí tiwọn ṣùgbọ́n ní ọwọ́ ní ìhà náà yóò padà já náà yóò padà ni kì í ṣe bá tó ń ṣe eh, àwọn oníròyìn báṣubàṣu àbí tá à láàtò wá láti wá gbé ìràwọ̀ ẹni náà sókè hmm. èmi ò tiẹ̀ fọwọ́ sí níbẹ̀ hmm. mi ò bá bẹ̀ lọ hmm. níbi tó bá ti ń fìyà jẹ tí wọ́n mú tó bá ti sọ ẹ̀mí ẹ̀nù yóò padà débi tó ń lọ kò lè dé bẹ́ẹ̀ gbogbo ilé tá à ń fi wọ́n ṣe tá a tì wọ́n mọ́lé tá a tì wọ́n mọ́nu kíní tá à ń fi kíní tajútajú sí wọn tajútajú tó ń fi sí wọn yìí ó ń ba nǹkan jẹ́ lára tó ń jẹ́ kí kánsà kó máa mú ọ̀pọ̀lọpọ̀ mọ tó ń gé ẹ̀mí wọn kúrú tó bá dìgbà tá a bá ba ayé ẹnìyàn jẹ́ ká tó gbà pé à ń sin ìjọba ni rárá o ẹ jẹ́ ká ṣe bó ti yẹ kí a ṣe kó lè bá a rí bí o ti yẹ kí ó rí. tó ẹ ẹ ọ̀rọ̀ owó yíyá orílẹ̀-èdè yìí lèmi ti ẹ̀ fẹ́ ẹ ibẹ̀ ni èmi fẹ́ dẹnu kọ hmm. torí ní ẹ ní àárọ̀ yìí àti hmm. ẹ̀ka ìròyìn kan tó tiẹ̀ tún jọ mọ́ wípé gbogbo ohun tá à ń rà ìyẹn tá à ń rà láti orílẹ̀-èdè míì ìyẹn tá à ń import tá à hmm. ń kó wọlé ó já sí ó ti ẹ̀ kọjá ogójì bílíọ̀nù ẹ̀ tírílíọ̀nù náírà hmm. iye tá a wá ń pa ìyẹn iye tá a tà lórí àwọn ohun tá a kó wọlé ó lé díẹ̀ ní mílíọ̀nù tírílíọ̀nù mẹ́rin náírà tí mo nígbà tí mo ṣe àgbéyẹ̀wò ohun méjèèjì yìí kò jọra wọn rárá ó fẹ́ dàbí ìyá sọ́mọ bàbá sọ́mọ ni kò tiẹ̀ dàbí ẹ̀gbọ́n sábúrò rárá ṣé pé orílẹ̀-èdè yìí à ń yáwó lórílẹ̀-èdè onírúurú láti ṣe onírúurú àwọn nǹkan kan tí ọ̀pọ̀ nú ẹ̀ gan tí ó tiẹ̀ fi jẹ́ tó jẹ́ pé ẹ ẹ kò tiẹ̀ kò jẹyọ níbikíbi pé bóyá ètò ààbò ni ètò ìṣúná ni ètò ọrọ̀ ajé ni tó hmm. àmọ́ tí a wá lè ṣe nínú nípa tiyín nítọ̀dọ̀ tiyín hmm. kí lẹ wá rò pé a tiẹ̀ lè ṣe sí ọrọ̀ ajé pàápàá jùlọ ní orílẹ̀-èdè yìí torí tí ọrọ̀ ajé tí ó bá tí ó bá já gaara mo mọ̀ pé ìyàtọ̀ ó dé bá orílẹ̀-èdè kí lẹ rò pé a lè ṣe sórí àwọn owó tí à ń ya tí ó pọ̀ pọ̀ yanturu tá àti ẹ̀mọ́ bá ṣe máa san padà tá a sì tún ń fi ọ̀pọ̀lọpọ̀ owó ru ẹrù wọlé tá a tún rí ìta iye tá à ń fi ń ru ẹrù wọlé kò tiẹ̀ kò kò kò ṣeé yọ rárá ní iye iye tá à ń tà. kò sí atọ́kùn ìjọba nàìjíríà wọ́n fi ẹ̀tẹ̀ sílẹ̀ wọ́n ń pa làpálàpá ni hmm. bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni ọ̀rọ̀ náà rí torí pé tó bá jẹ́ pé bí ìjọba tó wà lóde bí wọ́n ṣe ní àwọn fẹ́ jẹ́ kí àwọn tó tó bí bílíọ̀nù ènìyàn hmm. kí wọ́n kúrò nínú ìṣẹ́ àti òṣì ni hmm. èmi rò pé ibi tí wọ́n bá wò ní ọ̀nà à ń dá oko à ń ṣe nǹkan ọ̀gbìn láti rí i pé wọ́n gbé okòwò nàìjíríà orílẹ̀-èdè wa gangan lárugẹ ṣùgbọ́n lè tá a lọ ń yá owó hmm. tá a wá dàbí ọmọ nínàkúnà tó yẹ pé gbogbo ìgbà là ń yá là ń yá là ń yá hmm. tá a bá sì ti kó dé náà àánì kan bá la fẹ́ fi ṣe hmm. tí ọdún á fi parí àìrí lárí já nǹkan tá a fi owó iná tì lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní wọ́n fẹ́ fi fi àyè sílẹ̀ fún àwọn ọmọ ológun láti lè ra àwọn nǹkan èròjà ogun tí wọ́n á máa fi kojú àwọn ọ̀bàyéjẹ́ àwọn oh. apànìyàn àwọn ajínigbé torí láìpẹ́ yìí ní tá a ti ń retí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìjọba nàìjíríà látẹnu ọ̀gágun eh, ààrẹ orílẹ̀-èdè wa buhari ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé pé kí wọ́n máa eh, kí la lè pé ká máa rún àwọn ajínigbé hmm. pé ká crush wọn hmm. eh, èdè tó lóun bẹ́ẹ̀ nìyẹn ká máa rún wọn láti jẹ́ ìta àti pariwo pé ọ̀daràn ni wọ́n hmm. ẹ kúkú pè wọ́n ní orúkọ torí ẹ ti sọ pé gbogbo àwọn tó ń dàlúrú ẹ mọ irú èdè tí wọ́n gbọ́ láti fún wọn nírú èdè náà èdè tí àwọn tó ń jiyàn gbé tó ń pààyàn ń gbé ẹtẹ tí wọ́n ń lò yìí ẹ̀jẹ̀ ilé ẹ̀ fún wọn ẹ ká wò hmm. bóyá ilé ìlú wa tàbí ó dáńgbà náà ẹ máa rún wọn hmm. tẹ́ ti rìn ẹrún wọn kò tí ì sọ pé ẹ pa wọn lè rún yàn kan fi nǹkan gbá hmm. kó kàn fara pa kó sì lọ ṣùgbọ́n tó wá pé ẹ danainu òun náà ni <laughs> nínú èdè yorùbá hmm. so kò nídìí pé àṣẹ̀ṣẹ̀ lọ ń yá owó ká tó ṣe nǹkan tá a fẹ́ ṣe lórílẹ̀‐èdè wa gẹ́gẹ́ bí nǹkan tó ń sọ nísìn nígbà tí wọ́n fẹ́ tá a la fẹ́ ṣe àmúṣe ètò ìsúná wa wọ́n ní ká lọ máa ta àwọn dúkìá ìjọba kan hmm. nígbà tí wọ́n ta dúkìá ìjọba wọ́n ní ká máa lọ sékòó sékòó nìkan ni dúkìá ìjọba wà hmm. èkó tó jẹ́ ti àwọn tí a wà ní ìsàlẹ̀ ní ní oòrùn níbí gbogbo nǹkan tó wà ńbẹ̀ tó jẹ́ tìjọba nígbà tá a fi ń lo ìkẹjà gẹ́gẹ́ bí ọ̀kan ibi tí olú ilé iṣẹ́ ìjọba wa ní nàìjíríà àti tàtán àti tògún tó máa jẹ́ tiwa ní ọjọ́ ọ̀la níbi àti tàtán àwọn èèyàn wá sí wà ńbẹ̀ ní national assembly wọn lọ́hùn ní ilé ìgbìmọ̀ asòfin àgbà wọ́n sì ń wò lójú ó mì pé gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí wọ́n jọ mọ̀ ni wọ́n jọ ń pa wọ́n jọ ń pín hmm. tá a bá wá fi ẹgbàá ra nǹkan táwa ń tà ń tọrọ sẹ́mọ̀ pé bígbà téèyàn ń fi rẹ̀ tó káwọn kúmọ̀ lọ sòwò ká má sí rárá mm. ká máa lo tilẹ̀ wa ká sì máa síbẹ̀ ti sọ pé tiwantiwa ìrẹsì tiwantiwa gbogbo nǹkan tiwantiwa àtòrí ẹ̀ gan àti ẹnu ìloro mm. tí ó wọ Nàìjíríà mm. síbẹ̀síbẹ̀ náà à lọ fúnra wa kó nǹkan wọlé ṣé ilé ìgbà kó bá ìyẹn lápá àti tọrọ ajé àti hmm. ti ilé ìtẹ́ kọ́kọ́ mẹ́nuba ṣùgbọ́n hmm. ẹ jẹ́ ká mú ní ẹyọ kọ̀ọ̀kan ẹ jẹ́ kí yá wá sí orí àìsàbò hmm. tí à ń kojú lórílẹ̀‐èdè nàìjíríà àti tí ẹ sọ pẹ̀lú èdè tí ààrẹ muhammadu buhari tí ó lò ìròyìn kan ni mo ṣalábàápàdé ní àárọ̀ tí ó sì jẹ́ ìròyìn kàyéfì níbi tí àwọn tí wọ́n jí gbé tán mórí bọ́ ní ìpínlẹ̀ kaduna tí wọ́n ti ń sọ ohun tí ojú wọn tó nípa pé nígbà tí gbogbo irú àwọn ìṣẹ̀lẹ̀ yìí tí ó bẹ̀rẹ̀ àti pé ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀ ó ní òun gẹ́gẹ́ bí ẹnìkan tí wọ́n jí àwọn èèyàn méje kó hmm. nígbà tí òun sì dé ibẹ̀ pé iye báyìí náà ni kò mú wá hmm. òun sì rí owó tùjọ òun rí díẹ̀ nínú ẹ̀ pé tọ̀ díẹ̀ tó òun rí rè pé kò òun kò lọ pípa àwọn tó òun gbé débẹ̀ wọ́n tún dáhùn dúró pé òwò ọ̀gán fúnra rẹ̀ ọ̀ ní lọ láì pé hmm. owó tó kù òpè ṣé sì mọ̀ pé kó tó di wípé eh, nípa ti àìsàbò èrò ló fà á tí ìjọba àpapọ̀ fi ní ẹ fi nọ́mbà ìdánimọ̀ yín sílẹ̀ kí a lè so papọ̀ mọ́ sí ìwọ̀n yín ká lè mọ̀ ọmọ bí gbogbo nǹkan bí ó bá ṣe lọ hmm. ṣùgbọ́n ẹ̀sùn tí wọ́n fi ń kàn eh, torí ẹ̀sùn yìí wọ́n fi kàn àwọn ọlọ́pàá ni wípé tí àwọn bá nọ́mbà tí àwọn ajínigbé òun bá fi pè hmm. pé tí àwọn bá wá ní pé tọ̀ bóyá aráalé wọn kan tí wọ́n bá pè tí ó bá fún àwọn ọlọ́pàá ní nọ́mbà yìí pé hmm. tọ́ nọ́mbà ó sá wà lórí fóònù wa bẹ́ẹ̀ ni pé nọ́mbà hmm. táwọn ajínigbé fi péré o hmm. yóò ṣòro fún wọn láti tọpinpin eléyìí tí àwọn olóyìnbó ń pè ní tracking nítorí ẹ̀ náà sì ni pé ká mọ̀ fi nọ́mbà ìdánimọ̀ kí a so àsopọ̀ bẹ́ẹ̀ sì ni lára àwọn tí wọ́n tó wá jí gbé òun náà tó mórí bọ́ náà tó wá fẹ́ sọ̀rọ̀ pé ó ní ìgbà kan tí àwọn ajínigbé tí wọ́n wọ agbègbè wọn pé kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní sọṣẹ́ òun làwọn ti fi tó àwọn ọlọ́pàá létí wípé àwọn báyìí ti wọ àdúgbò Hmm. ṣùgbọ́n sí ìyàlẹ́nu wọn àwọn ò gbọ́n kankan àwọn ọlọ́pàá ò wá lẹ́yìn àfi lẹ́yìn wákàtí mẹ́ta tí àwọn wọ̀nyí ti ṣiṣẹ́ tán tán ti jí àwọn tó fẹ́ gbé tí wọ́n ti lọ lẹ́yìn wákàtí mẹ́ta tán lọ tán hmm. òun làwọn ọlọ́pàá ṣẹ̀ dé agbègbè ọ̀hún pẹ̀lú gbogbo ẹ̀ àti n tí àwọn wọ̀nyí sọ gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́ mi nìṣó ǹjẹ́ rò pé yóò rọrùn gan fún táàrẹ̀ bá tẹ̀ ní tó dáa èdè tí ó lò yìí pé kí wọ́n rún wọn ǹjẹ́ yóò rọrùn pẹ̀lú ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ọlọ́pàá yìí èyí ń jẹ́ àkọ́kọ́ ẹ̀kejì ni pé nọ́mbà ìdánimọ̀ àti síìmù wa ǹjẹ́ ó tiẹ̀ níṣẹ́ kan tí ó ń ṣe pàtó ní nípa wíwá ojútùú sí ètò ààbò orílẹ̀-èdè wa hmm. pẹ̀lú tí àwọn wọ̀nyí sọ. bẹ́ẹ̀ ni o ṣe wọn atọ́kùn hmm. ṣe rí àfojúsùn ìjọba tí wọ́n fi ní ká ṣe ìforúkọsílẹ̀ ká sì so nọ́mbà gbogbo fóònù tí a ń lò hmm. mọ́ ti ìdánimọ̀ wa. Mm àfojúsùn tó dáa ni hmm. ṣùgbọ́n sá bí olóògùn ti ṣe ní ká sá hmm, kó lè bá jẹ́ bí ó hmm. ti máa ń jẹ́ ni ṣé bí àwọn ṣe ń lò ó ní ìlú òkèèrè tí a ti ń yá gbogbo àwọn ọpọlọ wọ̀nyí ṣé bí wọ́n ṣe ń lò ó làwa ń lò a fi ọmọ àparò sábẹ́ à ń gbìn kà ní ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà nínú àjọ ọmọ ológun nínú àwọn ọlọ́pàá nínú àwọn aṣọ́bodè nínú àwọn àfarajọ olóògbogbo tá a ní pátá gbogbo inú wọn a ní àwọn agbẹ̀yìnbẹ̀bọ jẹ́ tó wà ń bọ́n bá ṣe ń ṣe lọ́hùn bẹ́ẹ̀ ni wọ́n ń sọ fún wọn gbogbo nǹkan táwa ń pinnu níbi pé a fẹ́ ṣe àwọn kan sì wà ń bẹ̀ náà tó ń ṣàlàyé fún àwọn ọ̀daràn wọ̀nyí pé wọ́n ti ń bọ̀ o torí àwọn náà ń pín nínú burújí hmm. tí wọ́n ń rí látara ọṣẹ́ tí wọ́n ń ṣe hmm. wọ́n pín bẹ́ẹ̀ tó bá tiẹ̀ jẹ́ pé ti àwọn ọlọ́pàá wa tẹ́ ń sọ ni ọ̀pọ̀lọpọ̀ ìròyìn láti gbọ́ tó yẹ pé àwọn gan wà ní àwọn tó lọ ń kó ìbọn fún àwọn eh, oníṣẹ́ ibi wọ̀nyí wọ́n wà ní àwọn tí wọ́n ń rán ẹ rí pé gbogbo àwọn tó lọ ń káwọn èèyàn mọ́lé tán jí àwọn èèyàn gbé ìgẹ́ wọn ni wọ́n wọ aṣọ ológun láti wá bá wọn látọjọ́ tí wọ́n ti sọ pé wọ́n wọ aṣọ ológun yìí ọjọ́ wo làwọn ológun dìde pé yá gbogbo ibikíbi táwọn bá ti rí aṣọ àwọn àwọn fẹ́ mọ́ kò sí àfi kán rí ọmọ ọlọ́mọ tó ń bọ̀ tó kàn wọlé tó jọ tó fi ṣe singlet kan ra mú kán bẹ̀rẹ̀ sí fi jìyà kan tó tẹ̀ ẹ̀tọ́ ẹ̀ mọ́lẹ̀ hmm. lábẹ́ òfin so ojú tí àsopọ̀ níní wa ìdáná ẹ̀rọ ìdánimọ̀ wa àti ti ẹ̀rọ tá a fi ń pè hmm. tí ó wà fún tí wọ́n ń lò ó fún nílùú òkèèrè kọ́ là wà ń lò ó fún hmm. tí ìjọba bá lè ṣe àmúṣe gẹ́gẹ́ bí wọ́n sì ń lò ó ní ìlú òkèèrè hmm. tá a fi ń rí àwọn ọ̀daràn mú kò sí ọ̀daràn tó lè mórí bọ́ ṣùgbọ́n ní nàìjíríà wọn ò lò ó ṣebí gbogbo fóònù nàmbà eh, níbi tá a wà ẹ́ nípínlẹ̀ Oǹdó wà ẹ́ àti rí ìgbà tí èmi fúnra mi ọ̀daràn kan wà ní àdúgbò wa kan mo wá wo àwọn nọ́mbà tí wọ́n ní ká pè tó jẹ́ tọlọ́pàá hmm. ní àkókò náà ilẹ̀ ò tí o bí aago mẹ́sàn-án àbọ̀ alẹ́ ni mo pè kínní mo pè kejì ní àwọn iléeṣẹ́ ọlọ́pàá division division tá a ní ni o hmm. mo pè kẹta gbogbo ẹ̀ ni wọ́n lù pa mo tẹ̀tẹ̀ wá pe àwọn ilé tí ìjọba ìpínlẹ̀ Ondo dá sílẹ̀ ká hmm. pè wọ́n ní Àmọ̀tẹ́kùn àwọn ni mo ṣẹ̀ wá pè tí wọ́n ló lo àwọn ló wá bá wa ṣé ibẹ̀ láti sọ pé àwọn kan ti dé wọ́n ti wá kó wa o wọ́n hmm. ṣé wọ́n ti pààyàn tán kó tó di pé wọ́n ò dé hmm. ṣé wọ́n ti jíyàn kó tán hmm. àwọn gan ràn wọ́n lọ́wọ́ ó dìgbà tí wọ́n bá tó ń fi òótọ́ inú ṣe iṣẹ́ yìí bóyá tí ó bá yẹ pé wọ́n tí wọ́n ń gbà ní òótọ́ kí ìjọba kúkú wò ó torí ìgbà kan wà tí wọ́n ní wọ́n ti fún wọn ní ìlànà ìsanwó tó yàtọ̀ tó bá tiwọn mu tó jẹ́ olóyìnbó ní special salary scale fún wọn ṣé wọn ò san fún wọn ni ẹ jẹ́ kẹ́ pariwo sókè. Okay torí ọ̀pọ̀lọpọ̀ wọn bí wọn ò ṣe yẹn náà wọn ò dúró nírònà wọn máa gba owó ojú kan ojú sì ni hmm. nígbà tí olórí wọn IGP tó ṣẹ̀ṣẹ̀ dé ó ní kò gbọdọ̀ sí ẹnikẹ́ni tí yóò dúró nírònà ṣé bẹ́ẹ̀ lórí ní gbogbo ọ̀nà tẹ́ ń lọ báyìí hmm. ṣé ẹ̀rí wọn nírònà àà ṣé wọn wàá gbọ́ àbí wọn ò rí tó hmm. dìgbà tá a bá tó ń ṣe nǹkan bó ṣe yẹ ká ṣe kó tó di pé nǹkan ó máa rí bó ti yẹ kí ó rí ṣùgbọ́n kò dáa bí wọ́n ṣe ń gbẹ̀yìn bẹ̀bọ̀ jẹ́ hmm. Hmm. kò jẹ́ kí èkuru adéájì èkuru kó tán àwa gbọ́n owó ẹ̀ padà hmm. sínú àwo kì í jẹ́ kọ́rọ̀ tán lẹ̀. tó eh, ẹ ọ̀rọ̀ epo rọ̀bì lèmi tiẹ̀ tó fẹ́ sọ ẹ ṣe mọ̀ wípé tí a bá ti ní kò tiẹ̀ ṣàjòjì sí wa ní orílẹ̀-èdè nàìjíríà wípé gbogbo àdójúkọ wa pátápátá orí epo rọ̀bì yìí ni bàbá sì ti wakùsà rẹ̀ ta ti kó èyí tí ó ń jẹ́ crude oil jáde a máa ń tà á sókè òkun àwọn wàá yọ onírúurú nǹkan kúrò ńbẹ̀ wọ́n wàá wọ́n refine ẹ̀ àwọn ò tó wá fi owó ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù ọ̀pọ̀lọpọ̀ tírílíọ̀nù náírà á tún fi kó wọlé á mm. tún là ń yọ subsidy wípé ẹ̀ tó àwọn ìjọba ń san lára owó ẹ̀ <laughs> tó ń jẹ́ subsidy fún àwa ará ìlú wípé ká lè fi rà ní owó tí ò tó iye tó yẹ kó jẹ́ tó hmm. ọ̀pá epo yìí gangan wá ni èmi ń lọ ọ̀pá epo yìí ni wọ́n sọ pé wọ́n fi sixty billion hmm. wọ́n fi ń ṣàtúnṣe ẹ̀ ní ọdọọdún nítorí àwọn jàǹdùkú tí wọ́n lọ ń bàjẹ́ tí wọ́n lọ ń jí epo bù ẹ dákun ṣé ètò tí ètò ààbò bá tiẹ̀ tó epo rọ̀bì tá a tiẹ̀ tún gbẹ́kẹ̀lé tí a gbójúlé lórílẹ̀‐èdè nàìjíríà ṣé òun ló wá yẹ kí ètò ààbò tó wà ń bẹ̀ àwọn tí ó ń ṣọ́ òun ni ò wá kó múnádóko tó tí àwọn jàǹdùkú fi máa lọ bàjẹ́ ní ọdọọdún táwa máa fi sixty billion tún ṣe ní ọdọọdún ṣé kò wá yẹ kí kí ìgbìmọ̀ kí ó ti wà kí wọ́n tiẹ̀ ti tún ṣe pátápátá èyí tí wọ́n fi ń tún ṣe tó ń bàjẹ́ kó kúkú yọ bóyá wọ́n máa yọ ní yíyọ ni o kí wọ́n gbé mi ìsìn ni o àbí báwo lẹ ṣe rò sí. o hmm, ṣe atọ́kùn ṣe rí nígbà míì báwa bá ṣe ń wò ó yẹ kí nǹkan orí kì í sábà rí bẹ́ẹ̀ hmm, ní ọ̀pọ̀lọpọ̀ hmm, ìgbà Eh, àwọn tó ń fọ ọ̀pá epo hmm. ibikíbi ni wọ́n wà nígbà tí wọ́n ń gbé òfin kan kalẹ̀ lórí àbá nípa ọ̀rọ̀ epo yìí hmm. àwọn nǹkan kan wà tán gbé síbẹ̀ tí ò da tí ò bá wa lára mu ní ìsàlẹ̀ níbí ní ìwọ̀ oòrùn àti ìwọ̀ oòrùn gúúsù àti ti ìlà ìwọ̀ oòrùn ti ìlà oòrùn náà níbí kò bá wa lára mu rárá ibí ni a ti ń rí epo àwa gbé lọ à ń gbé lọ Kaduna àgbẹ̀dúró hmm. ah, ní Bayelsa hmm. ah, àgbẹ̀dúró ní Cross River àṣẹ ah, rìfáínẹ́rì tó dáa sí Ondo State àgbẹ̀lọ hmm. Kaduna wọ́n wá ní gbogbo ibikíbi tí ọ̀pá epo ìbá ti wá gbà lọ pátá gbogbo ìlú kọ̀ọ̀kan tó bá ti ń dé ni yóò máa gba iye kọ̀ọ̀kan ní owó orí epo <laughs> torí pé a gbé ọ̀pá epo gbabẹ̀ kí ló dé tá a dá ọ̀pá epo wa padà wá sí ibi tí ó ní epo gan tá a fi ń gbé káàkiri àṣẹ dúró lẹ́kọ̀ọ́ tòsí ń bì tóbi jẹ́ pé bẹ́ẹ̀ náà ẹ wá adúrú ìlú tí ó kàn kó tó dé Kaduna wọ́n fẹ́ kí àwọn burújí tó jẹ́ ti àwa kan ní orílẹ̀-èdè nàìjíríà lápá ìsàlẹ̀ ń bì mm. kó tọ́ sí gbogbo àwọn tó wà lókè lọ́nà náà àwọn náà sì lélẹ̀ tán gbà tẹ́lẹ̀ torí àwọn eh, kan tá ń pè ní àlùmọ́nì ilẹ̀ mm. tó ṣe kókó tó gíríkì dáadáa ó pọ̀ mm. lọ́dọ̀ wọn lọ́hùn àwọn wà á wọ́n mú eléyìí tó tó ìdá ọgọ́rin ẹni káwọn tí wọ́n ń wa tiwọn lórí tiwọn nìkan wọn mú ìdá lọ́nà mẹ́ta inú ọgọ́rùn-ún àròkọ wọn ti bàjẹ́ wá láti ilé sàtipẹ́tipẹ́ fún ìdí èyí nípa ọ̀rọ̀ tó wá mú tó mú sọ nípa tìyẹn ọ̀nà tó yẹ kí á wò hmm. ṣe ló yẹ kí ìjọba fúnra wọn ilé ibi tá a ti ń fọ epo ilé ìfọpo mélòó la ní nàìjíríà àti mọ iye ẹ̀ a tún ti fi àyè sílẹ̀ fún àwọn aládàáni hmm. pé ká tó máa ṣe tiwọn Dangote ti ṣe tiẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí hmm. ẹ jẹ́ kí wọ́n ṣe ilé kò ní ní pé ká tún ṣẹ̀ṣẹ̀ máa gbé epo tí à ń wà ní yàjóyàjó ká máa gbé lọ sí òkèrè mọ́ àá eh, máa wà ń bí a máa ṣe ń bì a ní fowó ọkọ̀ kún hmm. a ní fowó nǹkan míì kún hmm. yóò máa pé wa ṣùgbọ́n gbogbo ìgbà tá a bá ti ń gbé lọ ọgbọ́n tá a fi ń gbé lọ látìgbà tó ti bẹ̀rẹ̀ hmm. ni pé ká lè wá oúnjẹ ìjẹ fún àwọn kan tí wọ́n máa gbé gẹ́gẹ́ bí kọ̀ǹtrátọ̀ àwọn agbasẹ́sẹ́ ẹ̀já bá yín gbé lọ ẹ̀já bá yín wọ̀ ẹ̀já bá yín gbé wá àwọn kan náà ń ṣiṣẹ́ o wọ́n wáṣẹ́ fáwọn kan nínú òṣèlú bá ṣe é ṣe nìyẹn so àwọn ló ń gbà á owó tí wọ́n sọ pé àwọn fi yọ àwọn fi ń ran ṣe ìrànlọ́wọ́ epo igan hmm. àwọn nǹkan ló jókòó sí díẹ̀ tó ń pè tó ń gbà á hmm. Hmm. iye tó bá wù ọ́ ni wọ́n ń sọ ìjọba sì ń fún wọn tòró ṣeé ṣe kó jẹ́ pé àwọn tó wà ń díẹ̀ gan nínú àwọn kọmitì wẹ̀ igan ó ní iye tó jẹ́ díẹ̀ nínú tiwọn náà táwọn náà gbà. ẹ ṣe púpọ̀ àlejò àìkú tó di pé àtẹ̀síwájú ẹ jẹ́ kí aṣáré dẹnu dúró ráńpẹ́ kíyàwó tí ó ń ṣẹlẹ̀ lójú ọjà ẹ̀yin alẹ́ alérò pé ẹ ti ń fọkàn bá wa lọ bí àlejò wa ṣe ń bá wa yànnàná rẹ̀ hmm. àìtí ìpàdé ètò torí ètò ṣì ń tẹ̀síwájú látọ̀fẹ́ ṣẹ́nu dúró ní ráńpẹ́ ní kíyàwó tó ń ṣẹlẹ̀ lókè lọ́hùn nígbà tá a bá padà dé àtẹ̀síwájú ẹ mọ̀ yìí kó bẹ̀ à ń padà bọ̀. Kaftan TV la wa ń wò hmm. Kaftan TV kárí ayé hmm. Kaftan TV la wa ń wò ṣẹ́ ti gbọ́ tó ẹ̀yin èèyàn mi nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ ká máa wo Kaftan television ibẹ̀ lẹ ti máa máa rójú lówó ọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ tẹ bá gbọ́ ń bí àwa la sọ ẹ wọn ò ní fẹ́ lómi ìṣe wa ire o. Kaftan TV Yorùbá ẹ jẹ́ ká máa wò nígbà gbogbo èmi náà máa ń wò ó èmi náà kó jẹ o èmi náà la èmi náà láìkí ẹ. ẹ máa bá wa wo Kaftan TV gbogbo ìgbà ẹ má gbé kúrò ń bẹ ibẹ̀ ní kẹ́ dúró pàṣẹ. ẹ̀yin aráalé ẹ máa wo Kaftan TV o Kaftan TV yóò ti gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀. Kaftan TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà ẹ máa bá wa wò. Kaftan TV is the best kápò lówó ọjà kájé ó búgbájẹ́ o Kaftan TV là wà ń wò Kaftan TV yìí kárí ayé Kaftan TV là wà ń wò ṣe ti gbọ́. ẹ wo ẹ máa wo Kaftan TV. èmi lọ́mọ elédè tó ń pèdè ọmọ olórin tó ń kọrin mo tún ti gbára mi ràn dé o ẹ bá mi mú jó ẹ̀yin mi tẹ́ wọn wà nílé èmi ni ọmọ yín Sàdémọ́lá Suzy Ògúnsìsì ẹ wo. o tẹ fi wò wá ní fọ lórí Kaftan TV Yorùbá la wa ṣàfojúsùn àyè tó rẹwà ẹ wo ẹ má yí kúrò ń bẹ ó pọ̀ gan. Kaftan TV Yorùbá ṣàfojúsùn àyè tó rẹwà ẹ káàbọ̀ padà ẹ̀bẹ̀ bá ẹ̀ṣẹ̀ ń ṣí ẹ̀rọ móhùnmáwòrán yín abala bó ṣe ń lọ òun náà ni ẹ wà lórí ètò káàrọ̀ òjìrè níbi hmm. tí a ti ń ṣe àgbéyẹ̀wò ipò tí orílẹ̀-èdè nàìjíríà wà àti àwọn tí ó jẹyọ látàrí ẹ̀ àlejò àti àsìtìjọ wà nílẹ̀ agbára àti àti yànnàna ọ̀rọ̀ àwọn náà ni comrade isiaka àyànbísí ẹ̀kọ́ àtúntò látàrọ̀ àlejò wa ẹ ṣeun ìyá tó kù ẹ ṣeun púpọ̀ ó dà ẹ jẹ́ kí kí a lápá bí orí àìsàbò ni mo ṣe dúró sí hmm. nítorí àwọn gómìnà lápá gúúsù ìwọ̀ oòrùn ẹ má gbàgbé pé ní ọ̀sẹ̀ tó kọjá àpapọ̀ wọn àwọn gómìnà ní ẹkùn gúúsù pátápátá hmm. wọ́n ṣe àwọn ìpàdé kan ní ìpínlẹ̀ èkó tí hmm. oríṣiríṣi nǹkan sì jẹyọ látàrí ìpàdé wọn ṣùgbọ́n eléyìí tí mo fẹ́ mú wá òní oníṣe pẹ̀lú àwọn gómìnà lápá gúúsù ìwọ̀ oòrùn tó jẹ́ ti ilẹ̀ yorùbá ń bí ní ibi ìpàdé tí wọ́n ṣe òun ni wọ́n ti fẹnu kò wípé kí ìjọba àpapọ̀ ẹ mọ̀ pé látàrí àìsààbò tó ń káàkiri oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí ń jẹyọ pé tọ̀ ẹja ṣe báyìí ẹja ṣe báyìí ẹja ṣe báyìí bóyá yóò tún du oore lára ẹ̀ òun ni àtúntò tí a mọ̀ sí restructuring lára ẹ̀ òun ni ìpè fún ọlọ́pàá ìpínlẹ̀ tó jẹ́ state hmm. police ló tó sì wà lára n tí àwọn gómìnà lápá gúúsù ìwọ̀ oòrùn tí wọ́n sọ mm. bẹ́ẹ̀ ni wọ́n tún ẹni wọ́n tún wò pé ẹ jẹ́ kí a ní àwọn ìjọba lẹ́kùnjẹkùn eléyìí tí a ń lò tẹ́lẹ̀ tá a mọ̀ sí mm. regional mm. ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan ní ìwòye ti yín ǹjẹ́ gbogbo àwọn kan wọ̀nyí yóò ṣeé ṣe kí a wo tàti bí gbogbo ohun tí ó so mọ́ ìdàpọ̀ tí orílẹ̀-èdè Nàìjíríà fi wá dúró ǹjẹ́ ẹ̀yin rò pé yóò ṣeé ṣe kí wọ́n ti kọ́kọ́ fi àyè gba eh, ọlọ́pàá ìpínlẹ̀ eh, kí àwọn gómìnà kí wọ́n máa darí ètò ààbò ní ìpínlẹ̀ wọn àti ìjọba ẹlẹ́kùnjẹkùn yìí ǹjẹ́ a lè padà síbẹ̀ àti pé tá a bá lè padà síbẹ̀ ṣé ẹ̀yin rò pé òun ni ó jẹ́ ọ̀nà àbáyọ sí eh, àìsààbò eléyìí tí ó gbilẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà. ẹ ṣeun atọ́kùn mi àdánì ló ń ṣekú pa wọ́n. Hmm. Hmm tí ejò bá jọ rìn pọ̀ tí ọkà bọ́ síwájú tí èrè tẹ̀lé tágbàdú ń bọ̀ tí mọ̀paramọ́lẹ̀ àbùrìṣòro gbogbo wọn tán bẹ̀rẹ̀ sí lọ kò sí baba ńlá ọdẹ náà hmm. irú oníṣẹ́ tí ìbáwò kò gbé lọ́wọ́ hmm. kò lè kojú wọn. Hmm. alákọ̀ọ́kọ́ mo kọ́kọ́ yin gbogbo àwọn gómìnà gúúsù pátápátá láwo fún ìbáṣepọ̀ tí wọ́n mọ̀ pé ibìkan la ti ṣẹ̀ wá torí nígbà tí wọ́n ó dà wá pọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ìsàlẹ̀ ní ní gúúsù ni wọ́n kọ́kọ́ rí lórílẹ̀‐èdè nàìjíríà nígbà tí wọ́n fi fọ omi odò ọya lọ sókè lọ ká tó rí pé ìlú mi ibì kan mà tó wà ń bì tán sẹ̀ wá sí àsopọ̀ tó ń tì ń tá à ń lò títí di bá a ṣe wà ẹ̀ àwa ni wọ́n kọ́kọ́ rí so kínní kan la kọ́ dá ni hmm. òwú la kọ́ dá wọ́n ní bá a dòwú ká béèrè wò ibi tá a kọ́ dá ni ní gúúsù ń bì wọ́n ṣe wá pa àǹpọ̀ yìí yóò jẹ́ kí wọ́n ṣe àṣeyọrí tí ò lákẹgbẹ́ nípa ti ọ̀rọ̀ ètò ààbò tá a bá wò náà ní gbogbo gúúsù yìí àti ti àwa gúúsù ìwọ̀ oòrùn ni àti ti gúúsù gúúsù gan fúnra wọn ni o mm. àti ti tìlà oòrùn mm. gúúsù ni o gbogbo wọn ni wọ́n ti ní àwọn tí wọ́n jẹ́ aláàbò tiwọn tí wọ́n sì ń ṣe iṣẹ́ ribiribi lọ́wọ́lọ́wọ́ báyìí tí ìgbà yìí náà sì ń gbóṣùbà kárí fún wọn tí wọ́n bá wá ní wọ́n ń pè fún ìjọba eh, ọlọ́pàá ìpínlẹ̀ ah, ṣèbí apá kankan ẹmọ nínú ńlá akódà sínú ọbẹ̀ ìlàsà mm. ilé ibi ẹmọ kan náà nu náà ló lọ ibi tí ẹmọ ti wá náà ló padà sí torí ìlàsà náà ló ń so ilá bí wọ́n ṣe wá wá ẹ̀sìn bọ́sẹ̀ ń panu pọ̀ yìí ẹ̀rí pé látìgbà tó ti ń ṣe àwọn tó ti gbé àwọn elétò ààbò yìí kalẹ̀ àtìgbà náà ni nǹkan ti ń dúró dáadáa ní ìhà tiwa ń bi pàápàá jùlọ ní gúúsù ìlà ìwọ̀ oòrùn tá à ń sọ̀rọ̀ nípa ní tiwa yìí tí wọ́n bá lè fi ọwọ́ sí ní national assembly lọ́hùn ní àwọn eh, ilé ìgbìmọ̀ asòfin àgbà lókè lọ́hùn ọlọ́ngbọ̀n tó dáa ni ní tá a nílò ni ara nǹkan tá à ń pè ní àtúntò tá à ń fẹ́ náà ni tó yẹ kí wọ́n jẹ́ ká jókòó àtúntò tó máa wà ń bẹ̀ ni tàbí ó yá ẹ fún wa láàyè ká lè máa pín ìjọba ìpínlẹ̀ fún tìbílẹ̀ fúnra wa local government creation so tó bá fún wa láyé ara àwọn nǹkan tá à lè jàǹfààní ni ẹ jẹ́ ká máa ṣe àwọn ríjọ́ náà àwúdáyégbà yẹn ẹlẹ́kùnjẹkùn bá ṣe ń ṣe ẹ jẹ́ kó wa ń bẹ̀ ẹ jẹ́ ká fi àwọn ọba sí ipò wọn tá a bá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ètò ààbò ọba ọlọ́jà hmm. baálẹ̀ baálé baánà ibẹ̀ ló yẹ kí ètò ààbò ti bẹ̀rẹ̀ tó bá jẹ́ pé ibẹ̀ níjọba fojú sùn ni tá a fi wọ́n sáyè ibi tó yẹ kí wọ́n wà táwọn náà sì dúró síbi tó yẹ kí wọ́n wà ètò ààbò dúró rè hmm. tá a fún wọn ní ìfọwọ́sowọ́pọ̀ ètò ààbò dúró rè oníkálukú mọ ọ̀daràn tó wà ládùúgbò rẹ̀ àmọ́ ibi tó díjú tó jẹ́ ojú inú igbó ibi tí àwọn ọ̀daràn lè farapamọ́ sí níbi tá à ń gbé àbí nínú igbó tó yí wa ká kí ló dé tá a lọ síbẹ̀ táwọn ọmọ ìlú bá lọ síbẹ̀ ara wọn náà làwọn tó ń jẹ́ ọ̀daràn yìí hmm. ẹ jẹ́ ká dìde kí ọba fọwọ́ sí ẹ̀rígbà kan tí ní Kaduna bẹ́ẹ̀ náà tí ọba ìlú kan tó sígun pé àwọn ọdẹ tó wà nílùú àdúgbò àwọn ó yá ẹwọnú gbẹ bá wá àwọn ọmọ wọn lọ mọ àdé àwọn kan kò wọn ní wọn gbà padà hmm. eléyìí sọ fún wa pé tá a bá lè lu àwọn elétò ààbò tiwantiwa tó wá jẹ́ tó náà dúró gẹ́gẹ́ bí ọlọ́pàá èyí ti ìbílẹ̀ kọ̀ọ̀kan àbí ti ìpínlẹ̀ kọ̀ọ̀kan ẹ̀rí pé yóò ṣèṣò rí hmm. eléyìí tó dáa ni hmm. torí pé wọ́n súnmọ́ wa alára sì máa ra àmàdúgbò wa àmọ́ra wa bẹ́ẹ̀ lè ṣe rí nìyẹn. tó ẹ ọ̀rọ̀ iná lèmi tún wá fẹ́ lọ báyìí ṣe rí ẹ ẹ gbogbo alamọ̀ pé inú orílẹ̀-èdè yìí kò tiẹ̀ kò múnádóko rárá <laughs> àwa tá à ń fún orílẹ̀-èdè bíi mẹ́rin níná tí wọ́n sì ní iná yẹn dáadáa àwa náà là àti ẹ̀ wá iná wọ̀ ọ̀kan tí ẹ̀ kò sí ń ta arábìnrin mi ní nàìjíríà yìí tó jẹ́ wípé wọn ò tiẹ̀ tí ì níná rí rárá rárá arábìnrin mi tó yẹ pé tó ti paná wọn báyìí ó ti fẹ́ tó yóò ti fẹ́ẹ̀ tó ọdún mẹ́wàá tí ò bá ju bẹ́ẹ̀ lọ ẹ kí lẹ wá rò pé a lè ṣe sọ̀rọ̀ iná yìí nítorí ńgbà tí ńgbà tí ó jẹ́ ti ìjọba ńgbà náà àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pariwo ẹjẹ́ ó di taládàáni ìyẹn ti ẹ kí private sector kan máa manage ẹ ẹ nígbà tó wá di ti aládàáni yìí ó ti wá burú gan-an ó burú jáì sí ni kí lẹ rò pé a lè ṣe sọ́rọ̀ iná wa nítorí pé ogúnlọ́gọ́rùn-ún mílíọ̀nù náírà la fi ń ṣe ṣe ìsun epo níná tá a mọ̀ sí gas flaring hmm. lọ́dọọdún tó sì lè pèsè iná fún wa tí ó tiẹ̀ tún já gara ó ṣe wá jẹ́ ọ̀nà kan báyìí la kọjú sí pé ẹ̀ tá a bá ti lè rí iná yìí <laughs> láti di dam tá a ti ń rí àtúní rí láti bí mi dam yìí ó sì ń fèlè wa níbi òrèkóòrè kí lẹ pa lè ṣe sọ́rọ̀ iná yìí hmm. gangan sọrí gẹ́gẹ́ bí o ti wí hmm. eh, etí ò bá ti ní orogún hmm. ohunkóhun tí ò bá ti lórogún hmm. kò kì í sí ìjàgùdù pé mi ni màá tayọ èmi ni màá tayọ kò sí nbẹ kò ní competition nínú torí kò sorogún ni kò sí kí nínú ẹ so ló jẹ́ ká máa lò bá a ṣe ń lò ẹ ṣe rí mo fẹ́ kí ìjọba nàìjíríà kí wọ́n fi àyè sílẹ̀ fún gbogbo àwọn wọ́n ti ń fàyè díẹ̀díẹ̀ sílẹ̀ o àwọn tí wọ́n tún lè lo ẹ̀rọ míì tí a lè fi lo iná Hmm. bíi sólà ilé tó ń lo ìtànsán oòrùn hmm. tí wọ́n bá jẹ́ kí ilé kọ̀ọ̀kan àdúgbò kọ̀ọ̀kan kí wọ́n máa lò mo lọ sí àwọn ibì kan lẹ́nu bí ọ̀sẹ̀ bíi méjì wá hmm. tó jẹ́ ibi tó jẹ́ pé tí wọ́n bá ń dúró de iná ìjọba ní ogún ọdún lénìí wọn à lè gbóòórùn ẹ̀ rárá ṣùgbọ́n àwọn tó wá ń ṣe àwọn ìtànsán oòrùn yìí tá à ń pè ní ti sólà ẹ̀ wọ́n ti wá lọ bá wọn bẹ̀ wọ́n ní ẹjẹ́ a máa ṣe díẹ̀díẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ bá sanwó ẹ̀ tán kò ní ìdìpẹ́ ìsanwó fún nepa ẹ̀sán fọládàáni kankan mọ́ ju pé ní tí ọlọ́run ràn ògùn tọ́lọ́run tàn fún wa tó mú ní gbogbo ìgbà yìí tí a mọ̀ wúlò ẹ̀ lẹ́yìn ó máa rí lò ẹ sì máa lo náà yín lọ. Hmm. a gbọ́dọ̀ rí i pé a jẹ́ kí àwọn orogún tí ó wúlò tó dáa tí ó tẹ́ wa lọ́rùn kó lalẹ̀ hù hmm. káàkiri kọ̀rọ̀kọ̀ndù orílẹ̀-èdè wa hmm. eléyìí ó kọ́kọ́ fi òpin sí i torí iná tẹ̀ ń wò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà níjọba àwọn ni wọ́n lọ ń kó ẹ̀rọ amúnáwá wá láti ìlú òkèèrè kò sì síbi tá a ti jọjọ́ ṣèjọba tó jẹ́ pé mi tí mo wà nù wọn ni mo náà ń kó wá ẹ lè dí ọ̀nà mi láéláé ni mo sọ pé tá a bá ti ń rọ ọ̀rọ̀ nàìjíríà tá à ń rọ ọ́ báyìí tá à ń tún rọ bẹ́ẹ̀ ni yóò máa bú lẹ́gbẹ̀ẹ́ hmm. tẹ bá tún tún gbọ́n mọ́ tẹ̀ tó ń di níbẹ̀ yóò tún máa bú bò mí hmm. bí ọ̀rọ̀ nàìjíríà ṣe rí nìyí hmm. ó dìgbà tí àwọn ọ̀bàyéjẹ́ bá tó kúrò ńbẹ̀ ìdí tí ọmọkùnrin ó kò jẹ́ pé àìfẹ̀lẹ̀ kébò sí láìfilẹ̀ jíjó rẹ ni tó bá kébò sí dáadáa ó lè dorin táyé ó sì bá jó ìyẹn ọmọdé ìṣòwò rẹ tó ní revolution náà hmm. pé ká ṣe yá eh, gbogbo nǹkan kó pàjáwìrì kó ká mú ohun gbogbo dúró darí ní kíákíá kí nàìjíríà lè padà bọ́ sípò àwọn kan náà ti kéré nínú àwọn tó wà níjọba hmm. tó ń lo èdè kan náà ṣùgbọ́n èdè táwọn ló ń gbà náà kò sẹ́ni tó fìyà jẹ wọ́n ṣùgbọ́n ohun tiẹ̀ à ń fìyà jẹ la kọ́kọ́ sọ̀rọ̀ tìjọba ilé ẹ̀kan tó bá jẹ́ pé a fi àwọn ààyè sílẹ̀ fún àwọn ọlọ́gbọ́n dorí ẹja mú pàápàá jùlọ àwọn ọ̀dọ́ tó ń dìde lẹ̀ tí wọ́n sì ti wọnú àwọn ọ̀daràn wọ̀nyí ó yẹ kí a lè rí ọpọlọ wọn so pọ̀ pàápàá jùlọ àwọn tó ń ṣe ètò nípa ìmọ̀ ẹ̀rọ kí wọ́n so pọ̀ láti bá wa gbé kalẹ̀ dáàmù nígbà tí mo lọ sí Taraba State ní 1996 uh-huh. 2006 precisely so mo rí nǹkan kan bẹ̀ dáàmù kan wà tá ń pè tán ṣe lọ́wọ́ níbẹ̀ yẹn wọ́n dẹ̀ ti parí ẹ̀ ní hydroelectric power tá pè ní Mambila Mm. Eh, plateau ah, power mm. níbẹ̀ yẹn ah, boundary ni gbogbo bẹ̀ yẹn bọ́ sí torí Cameroon apá àbí tá a lè pè ní eh, ṣé nọ́ọ̀tì gúúsù eh, àríwá àríwá Cameroon níbẹ̀ mm. bàkásì ní gúúsù títí bíi apá abẹ̀ la yìí ẹsẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn fi ń wọnú ìlú Cameroon tá a fi ń wọlé padà ìdí gan ni tí ẹnu ìloro wá fi sọ̀rọ̀ ó so pọ̀ pé ẹ já Hmm. afẹsẹ̀ rìn àsọ̀kalẹ̀ lórí òkè òkè níbẹ̀ àwa sọ̀kalẹ̀ sísàlẹ̀ bá a ṣe ń dé sàlẹ̀ báyìí láti wọ Cameroon tàdé ń lọ adé ń wọlé padà tó ẹ pé báyìí ni àwọn ọ̀daràn ó sá lọ tí ó pọ̀ wọ́n ó wọlé wọ́n sì sá láì sẹ́ni tí ó mú wọn torí ibi tá à ń dúró sí ni pé ojú títì tó já garaga tá a ti ṣe géètì sí hmm. là ń dúró sí hmm. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ bí kan wà tó yẹ pé ọ̀kadà ìyẹn masini tá à ń gún ìyá alùpùpù ó lè wọ̀ tí ó jáde ibùmọ̀rúwá ó wọ ọbẹ̀ tó ń jáde àwa dí tiwa ń bì tọ̀hún lọ́rùn àdì ẹ wá nìkan eh, àti àti ti géètì wa òun kankan hmm. wọlé ó ń wọlé tó pọ̀ hmm. so ibi tí à ń bọ̀ náà ni pé nípa ọ̀rọ̀ nípa náà hmm. ẹ jẹ́ kí a rí i pé a pe àwọn tí wọ́n tún ní àwọn ẹ̀yà iná míì tó yàtọ̀ fílẹ̀ tá a lò ẹ wo mọ́tò wa tá a ń lò nígbà tẹ́ ń sọ̀rọ̀ nípa epo tá a ń lò lẹ́ẹ̀kan ní báyìí electric eh, cars lókùn tá a fẹ́ máa ṣe báyìí nígbà tá a bá ń ṣe tá a dẹ̀ ní chájà mo tún ti kà níbi kan tó yẹ pé wọ́n á jẹ́ káwọn kan ní sólà Hmm. Hmm. ilé epo kan ibì kan wà tá a jẹ́ ilé epo tó jẹ́ pé wọ́n tó bá ti lówó àti ra chájà fúnra ẹ̀ wàá lọ síbẹ̀ wọ́n sáré bẹ́ẹ̀ fi kíní yẹn sí wọ́n bẹ́ẹ̀ chájì ẹ̀bí fìlì kíní inú epo ẹ̀ náà ni hmm. tó bá ti sì wà tó jẹ́ pé ìtànsán wọ́n ti ṣe yìí mọ orí mọ́tò bó lọ bẹ́ẹ̀ ló tún chájì mọ́tò a ní fojú síbì kan pé dandan iná wa iná wa iná wa a kàn ń jẹ́ ilé ẹni ìlú tó tóbi jù ní áfíríkà ni mm. gbogbo nǹkan tá à ń ṣe fúnra wa ń bẹ̀ kò mm. tiẹ̀ kò bájọ́ kò bárajọ́ kò bárajọ́ mm. gbà dépò pé a lè sọ pé àwa ni olórí ní áfíríkà níbo ni olórí wo olórí tà ló náà ń bì àwọn tẹ́ fún níná wọ́n ń dunnú pé àwọn iná ò lọ láàrin odidi ọdún kan àwọn kan ò sì rí náà lọ́dọ̀ tiwa tó bá ti ṣe báyìí wọ́n tún pa ẹ tiẹ̀ rò pé bóyá wọ́n fi ṣe mm. dírámà tá a máa ṣe ní mm. eré orí ìtàgé tàbí ó yẹ máa wo náà <laughs> iná tá a máa wò níparí ọdún mm. iná kérésì eh, disco bẹ́ẹ̀ náà ṣe ń ṣe fún wa náà ní sódà bẹ́ẹ̀ ẹ̀yin gan tẹ́ ń lo iṣẹ́ ń ṣe iṣẹ́ ibi tẹ́ wà ń bì ṣé iná ìjọba lẹ́ ń lò ah, ah. <laughs> iná iná tiwa <laughs> ah, eh. ó dà ẹ jẹ́ kí a wo. Eh, ètò ìdìbò wa eh, hmm. pàápàá jùlọ ti ọdún 2023 tí ó ń bọ̀ nítorí eh, ẹ mú wáyé kó mo ní ní ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn àwọn gómìnà ní gúúsù wọ́n ṣe ìpàdé lára àwọn ìpàdé wọn àti àwọn ìpinnu tí ó jẹyọ náà ni pé ó ti tó àkókò fún gúúsù láti pèsè ààrẹ ní orílẹ̀-èdè nàìjíríà eléyìí tí ó ti fa awuyewuye tí ó sì mú kí gómìnà ìpínlẹ̀ kogi ìyóò ní Yaya Bello tí òun náà ní kò sí gbígbé ètò ìṣe ààrẹ káàkiri pé kò sí nínú ìwé òfin wa ilé wa fa wuyewuye tí ó fi mú kí àwọn Ohanaeze kí àwọn náà dá Yaya Bello lóhùn wípé nígbà tí wọ́n ń ṣètò gbígbé ipò káàkiri Yaya Bello sì wà ní ilé ẹ̀kọ́ ní hmm. àkókò yìí ibi tí mò ń lọ ni pé. Eh, gbígbé ètò ìdìbò àbí eh, gbígbé ipò ààrẹ káàkiri mm. eh, ní orílẹ̀-èdè wa yìí ṣé yóò tún mú kí ìṣọ̀kan orílẹ̀-èdè wa kí ó jọba mm. torí ẹ mọ̀ pé awuyewuye náà ṣì wà lórí àwa fẹ́ dúró èmi ò dúró ìwọ mm. mọ lọ èmi ò lọ ǹjẹ́ tá bá ní pé ó da gbígbé ipò ààrẹ káàkiri àbí àwọn ipò tó kù tí wọ́n ń gbé káàkiri gbogbo àwọn ẹkùn yìí ṣé yóò tún jẹ́ kí ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan orílẹ̀-èdè nàìjíríà kí ó tún dúró rè. mo ṣe àtọkùn hmm. ẹ lórílẹ̀-èdè nàìjíríà ohun gbogbo tí ó ti wọ́ wá ó ti hmm. ọ̀nà ti jìn lóòótọ́ ni àti lódodo nínú ìwé òfin wa tá a bá wò látòkèdè rẹ̀ kò síbi tó sọ pé tí àwọn apá bí ti ṣe o ẹ̀jẹ̀ àtúngbé lọ pápá bí o ẹ̀jẹ̀ àtúngbé lọ pápá bí o ṣùgbọ́n nígbà tí àwọn tí wọ́n jẹ́ òṣèlú wọn ìtàn parapọ̀ náà hmm. wà pé àwa la ṣe tán sìn ẹ jẹ́ kí a lo ọmọlúàbí tiwa náà ẹ jẹ́ kó kan àwọn àwa mẹ́ta lásàjọ ń wà nínú ìlú mm. ìdílé tèmi nìkan ló ń jọba a sì jọjọ tẹ̀lú ìdó ni mm. ó dà ẹ jẹ́ kí Aliu náà kó ní ògbà tiẹ̀ mm. ó dà ẹ jẹ́ kí Bẹ́kì náà kó àwọn fámìlì tiwọn náà ẹ jẹ́ kán fèèyàn lẹ̀lẹ̀ tabata fẹ́ jọba nílùú tẹ́nìkan bá jẹ ọba tán ẹnìkan ní yóò jẹ àtẹ̀lé ọba ẹnìkan ní yóò jẹ àwọn oyè ńláńlá tó ṣẹ́kù ṣùgbọ́n ní eléyìí tá à ń lò yìí àlò nǹkan tá à ń pè ní ti ìjọba àpapọ̀ ká pè nǹkan ní dọ́gbandọ́gba hmm. èmi ò jù ọ́ ìwọ ò jù mí àpín bẹ́ẹ̀ hmm. ó fì síbì kan ju òbí kan lọ hmm. ìdí nìyí tó fi rí tí wọ́n rà àwọn ẹ̀yà tó ń pariwo páwọn ń lọ nígbà táwọn àjẹ́ kan pé àwọn ni wọ́n lè máa lọ búrùjì yìí tí wọ́n rí lọ́dọ̀ tìbí o àwọn sì ń ba yín lò wọ́n ń ṣèjọba lé lórí wọn ò sì jẹ́ kẹ́yìn gẹ́gẹ́ kẹ́tì ẹ̀ dé ipò yìí tàbí kẹ́sùn rárá tó bá jẹ́ inú ìdílé kan náà lájọ wà á sọ pé kó ní kálukú gbé gàrí. bẹ́ẹ̀ni. tíjọba bá sì tètè wá dáhùn hmm. ká fi tọmọ lu yẹn sí ìdí ni tàbí sọ pé ká jókòó àpérò tá bá lè jókòó àpérò ìyàpérò ilé kan ṣe ní two thousand and fourteen ó wà ń bẹ̀ hmm. pé kí wọ́n gbọ́n gbé ìjọba káàkiri tẹ́yìn bá ti ṣe ọdún tiyín tán báyìí bóyá ẹ̀kan lẹ́sẹ̀ abẹ́ẹ̀ méjì ẹ jẹ́ lọ sí apá àbòmí tó bá tún ṣe tiwọn náà tẹ jẹ́ kó tún lọ sí apá àbòmí ó wà nù nǹkan tí wọ́n jọjọ jòkó fún. tọ ẹ nítorí tó jẹ́ ẹ jẹ́ kí mo wá ní pé tá a bá wò láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ìṣèjọba alágbádá mm-hmm. ní ọdún 1999 ààrẹ mm-hmm. tá à ń rí a rí i pé olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ wá láti apá ọ̀dọ̀ ìfowó bẹ́ẹ̀ dẹni tó jẹ́ igbákejì rẹ̀ àríwá òun ló ti wá nígbà tí àwọn ṣe ìjọba tán ìjọba tó bọ́ síbẹ̀ náà ó wá látàríwá mm. igbákejì ó wá láti gúúsù gbogbo àwọn nǹkan wọ̀nyí náà bóyá àbí ṣé ẹ̀yin ò wò pé bóyá tó fà á tí àwọn gúúsù náà fi wá òpin pàápàá jùlọ àwọn ẹ̀yà ìbò ní mm. pétọ̀ ó ti yẹ kí àwa náà kí a pèsè ààrẹ ní mm. orílẹ̀-èdè nàìjíríà. Mm. ṣe rí wọ́n ní kìnnà kan ló máa ń bá ẹkún ló máa ń bá nǹkan kan míì wá torí ní ti ẹ̀yà tí ẹ dárúkọ ní ìsìn táwọn ìgbò torí pé láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ làwọn ti ń wò ó pé eh, ìgbéyàwó tí wọ́n yẹ àwọn eh, ará òkè òkun ṣe fún wa yìí mm. ní 1914 yìí mm. tán fi wá fi ọba lé tán ṣayẹyẹ fún wa 1960 tá a fi dá dúró pé kò ní lè wọ̀ fún àwọn torí pé ìyà ń jẹ àwọn jù wọ́n ń tẹ àwọn mẹ́rẹ̀ mm. látàyè bàbá wa Ojúkù ni wọ́n ti bẹ̀rẹ̀ ilé tó sì fa ogun abẹ́lé ilé tó ṣẹlẹ̀ nígbà náà látìgbà yìí ni àwọn tí wọ́n ń wò pé ó bóyá wọ́n ó ṣe àtúnṣe bóyá wọn ò ṣe àtúnṣe hmm. ìjọba kan tiẹ̀ ti ṣe dáadáa díẹ̀ tó fi wọ́n ṣe bẹ́ẹ̀ senate president hmm. àti speaker tó sì ń tẹ̀léra wọn nígbà náà àti bóyá akọ̀wé ìjọba àpapọ̀ tó ń lò wọ́n láti ṣe ṣùgbọ́n kí ló dé tí a ò lè jẹ́ kí àwọn náà káwọn náà dé ipò yìí kan lọ síbẹ̀ wọ́n á wò pé torí pé ẹni tí èrò ọkàn ẹ̀ bá ti ń sọ pé ó yá ogún ìyá gbọ́dọ̀ pín ni ogún ìyá gbọ́dọ̀ pín tẹ́ ẹ wá fi ṣe olórí ogún hmm. èrò àwọn yòókù ni pé ibi tí ó ti pin ni ó máa wà mo rò pé ìdí tá a fi ń fi irú ìyà bẹ́ẹ̀ jẹ irú àwọn wọ̀nyẹn nìyẹn ṣùgbọ́n kò yẹ kó rí bẹ́ẹ̀ hmm. àjọ ní ni àjọ àjọ ní wa òní ogún tá à ń wò ń lẹ̀lẹ̀ hmm. ẹ jẹ́ kí àjọ jòkó kájọ pin ó ti tásìkò fún wa nísàlẹ̀ ń bì bóyá yóò wá sí àwa gúúsù ti wọ̀ oòrùn hmm. ẹ̀ẹ́rí ibi táàtò ti máa kọjú síra wa o sẹ́pọ̀ pé gbogbo àwọn gómìnà náà jọ sọ pé kó wá síbì ó wá ku ibi tí ó ti wá jáde nù méjèèjì nínú mẹ́tẹ̀ẹ̀ta hmm. bóyá gúúsù gúúsù hmm. gúúsù ìlà oòrùn àbí gúúsù ìwọ̀ oòrùn hmm. ibi tá a tún ti kọjú sí ara wa ni táwa mẹ́tẹ̀ẹ̀ta báyìí ti ń bára wa jà ṣe rí òwú pọ̀nkan wọn ní kò tó kinní kan ni gbogbo wa pátá tá a darapọ̀ wa àtó àwọn tó wà lókè ọ̀yà lọ táwa bá ti wá lọ gbé ẹlòmíì lọ́rùn ohun kan tí agbé bá fọ̀ náà ni àlòkù wọn máa ń gbọ́ lọ́dọ̀ tiwọn ìdí nìyí tí wọ́n fi ń fi ọ̀pá kan ṣoṣo da igba màálù. Hmm tí wọ́n bá ti lè na ọ̀pá sókè bíi eléyìí gbogbo owó rọ̀bì rìrì sójú kan ìjọba tó pa yóò tún padà síbẹ̀ tá a bá tètè sọ̀ra hmm. ká fohùn ṣọ̀kan ó dáa nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta nínú ìpàdé tí wọ́n ń ṣe yìí ṣé ẹ jẹ́ ká fọwọ́ sínú ìwé ibikíbi tí ìbáwò kò bọ́ sí bóyá gúúsù gúúsù ni o bóyá gúúsù ìlà oòrùn ni o bóyá gúúsù ìwọ̀ oòrùn ni o ẹ ká fọwọ́ sí pé a fara mọ́ hmm. ká ọ̀rọ̀ àṣẹ bí ìgbà tí ẹ ilẹ̀ Yorùbá àbí nílẹ̀ gúúsù wa ń bì bí ìgbà tí ẹ̀ ń búra ẹ àfi sí pé àní jà àjọ fọwọ́ sí ni. Hmm. ẹ̀rí pé lè o ṣe ṣùgbọ́n bá a ṣe ń bá lọ yẹn àwọn ti ṣe tọ́pọ̀ àwọn làwọn gbọ́dọ̀ ṣe àwọn Yorùbá sọ pé àwọn làwọn gbọ́dọ̀ ṣe àwọn ti gúúsù gúúsù náà sọ pé àwọn làwọn gbọ́dọ̀ ṣe hmm. àwọn tọ́ sì lélẹ̀ wọ́n wò wá ni pé hmm. eh, kan sí kí wọn ṣé ẹ rí ẹgbẹ́ kẹgbẹ́ kódà kó jẹ́ ẹgbẹ́ oníbàtà ló wọn wọ́n tẹ̀lé o Mm. so káwọn táwa bíi ká tètè sóra wa pọ̀ mm. ká ṣe wa lọ́kàn ni mm. èyí ló lè jẹ́ kí èrò ìgbà ọkàn wa tá a jọ sọ yẹn olórí jẹ́ kó wá sí ìmúṣẹ. ẹ ṣeun púpọ̀ àlejò àkókò wa ti kó wa pàpà mọ́ra ṣùgbọ́n àníṣà láì mọ́ béèrè ìmọ̀ràn fún gbogbo àwọn aráàlú àti ìjọba àpapọ̀ láàrin àbọ̀ ìṣẹ́jú mọ́jọ́jú àbọ̀ ìṣẹ́jú lọ kí ni ìmọ̀ràn yín fún ìjọba àti pé kí ni ìmọ̀ràn yín fún àwọn aráàlú náà lórí hmm. gbogbo àwọn nǹkan tí a ti mẹ́nubà. ẹ̀tọ́ ìjọba ni láti pèsè ààbò tí ó yanrantí fún ẹ̀mí àti dúkìá orílẹ̀-èdè hmm. ẹ̀tọ́ ìjọba náà sì ni láti gbọ́ igbe ẹ̀bẹ̀ àwọn ará ìlú nígbà tí wọ́n nǹkan bá ní wọn lára tó ń pa wọn lára hmm. ṣùgbọ́n nígbà tára bá ń ké tíjọba ò gbọ́ ìgbà ni máa ń di ogún mi ò tẹ̀ mí kíjọba fi àyè sílẹ̀ fún kí oníkálukú sọ nǹkan bí ó bá ṣe rí lọ́kàn rẹ̀ ní òdodo kí wọ́n fàyè sílẹ̀ fún ká má tẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn mọ́lẹ̀ káwọn ẹ̀yà aráàlú náà ká mọ́ kánjú jù hmm. ká ṣe sùúrù hmm. fún gbogbo tó bá ń ṣẹlẹ̀ ogún ọdún ó ń bọ̀ wá kú ọ̀la. bẹ́ẹ̀ni hmm. dọ́là ẹ ṣeun púpọ̀ àlejò eléyìí tí ẹ sọ gbẹ̀yìn ó ṣe kókó pé kí a ṣe sùúrù àwa gẹ́gẹ́ bí aráàlú tó òun náà ni ẹ ti gbọ́ tí àlejò wa ti bá wa yìn nàná eléyìí tó jẹ́ ti ìjọba ń bẹ̀ wọ́n ti fún wọn eléyìí tó jẹ́ ti ti àwa náà gẹ́gẹ́ bí aráàlú wọ́n ti fún wa náà pé ogún ọdún kọ́ ó ń bọ̀ wá kú kan kí a ṣe kíni ká ṣe sùúrù ká fẹ̀sọ̀ ṣe ká mọ̀ ṣe lóní jàgídíjàgan gbogbo ẹ̀ ò ń bọ̀ wá dá àníjú rí jù báyìí lọ ní orí ètò fún tòní ọ̀la náà ní kí ẹ darapọ̀ mọ́ wa lákọ̀tún bí a mọ̀dé sí ojú ìwòran yín kí àwọn ará lẹ́kọ̀ọ́ dágbére fún wa tó hmm. ẹ ẹ̀yin èèyàn wa nílé òun náà lẹ ti gbọ́ ẹ dálẹ̀ kẹtún kẹtún ṣá èyí tó bá sì jẹ́ ti yín kẹ dákun kẹ mú lò èyí tó bá sì jẹ́ tìjọba ẹ dákun ẹ̀yin ìjọba wa ẹ tẹ́tí bẹlẹ jẹ́ kẹ gbọ́ wa èyí tẹ́ bá lè ṣe ní kíákíá ń bẹ kẹ bá wa ṣe ní kíákíá èyí tí ó bá sì jẹ́ ẹ ẹ ẹ ọjọ́ iwájú ni ẹ dákun ẹ tètè bá wa mú un lò ẹ kí ètò ààbò wa kí ó múnádóko tí ètò ààbò bá ti kúrò lọ́rọ̀ orílẹ̀-èdè orílẹ̀-èdè àti ẹ̀tún dá a sí ẹ tó ẹ ọ̀làníkẹ́ ẹ jẹ́ ká tó fìpàdé sí lágbára ọlọ́run ẹnìkan kò ní bọ́ sọnù nínú wa èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín ọmọjọ́ ibo olórúkọ òyìnbó Becky ọmọ akípẹ̀lú mi ni mò ń fi wákàtí àti ọ̀wọ̀ yìí kí yín wípé tó ọláníkẹ́ jẹ́ ká tó pàdé o ẹ àní kú àní ṣàìsàn o láyọ̀ o. ó dá ẹ ọ̀la náà ni àkọ́tún tòmọ̀dé sí etí gbọ̀nyìn gẹ́gẹ́ bí mo ṣe sọ èmi náà ò rí orúkọ padà ẹ olùṣọlá aliyu àti àlejò wa pẹ̀lú ẹ̀kẹ́ lọ́nà àdágbére fún yín pé ní agbára ọlọ́run láṣẹ ìdùmarè kí a fi re àti ayọ̀ ká fi pàdé lówùúrọ̀ ọ̀la ó dàbọ̀.